nínú àwọn ẹ̀kọ́ lọ́wọ́ ń bí irun ẹ̀yí ni pé báwo láti kí ọ̀pá mélòó ni ọ̀pá méjì ọ̀pá mélòó ni jàmá ọ̀pá méjì báwo láti kí aṣe Allahu Akbar táà máa bẹ̀rẹ̀ tágbọ̀wọ́ wa sókè lẹ́yìn àgbà náà a tàn wá meje méje míì meje ẹ̀ méje míì lẹ́yìn ẹ̀ méje míì lẹ́yìn gbọ́wọ́ sókè mọ̀tẹ́bálẹ̀ òwò ní ànábì ṣe sallallahu alaihi wasallam tí wọ́n gbà wá ó náà ní kí wọ́n gbà wá pé máa gbọ́ ọwọ́ rẹ̀ sókè wọn ò gbà wá pé máa gbé ọwọ́ rẹ̀ sókè lẹ́yìn Allahu akbar ti Allahu tọ́lọ́ wá rẹ̀ tí ń gbọ́wọ́ sókè ní gbogbo mẹ́jẹ̀ẹ̀jọ àti alákọ̀ọ́kọ́ àti méje tọ́tẹ̀lẹ̀ ní mọ́tàkó torí pé a rí náà àwọn ẹ̀sọ̀ hábà ìnájọ rọ́jọ́ lọ́sàrá táwọn náà máa ń gbé ọwọ́ sókè rẹ̀ ọwọ́ á lè jẹ́ wípé àwọn ará ìnájọ tó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan àwọn náà ti ń ṣe bẹ́ẹ̀ lọ́bi jẹ́ pípé méjèèjì àlèmásí àwọn àti fatiha níbi ọ̀pá alákọ̀ọ́kọ́ lẹ́yìn bàbá kan fatiha jù á kan suratul ala sábì àwọn bàbá máa tó sórà tó sábì sábì isma rabbikal a'la náà láti níbi ọ̀pá alákọ̀ọ́kọ́ tàbá ti bá ń tán á kì bá àti máa kírun yòókù nọ́mà á bọ̀ síbi ọ̀pá ẹlẹ́ẹ̀kejì á tún fi Allahu akbar dìde àwọn àti Allahu márùn-ún mìíràn mara ún yìí náà sáàtù máa gbọ́wọ́ sókè náà ni ẹni tó bá gbọ́wọ́ sókè níbi ìta alákọ̀ọ́kọ́ níbi ọ̀pọ̀ alákọ̀ọ́kọ́ ní náà kò sí láì ló lè gbọ́wọ́ sókè níbi ìyẹn náà ka Allahu Allahu nìkan ọmọ ẹ̀yìn lọ́wọ́ ọba náà ṣùgbọ́n tó bá ti lẹ́yìn lè máa ń ó lè ní nǹkan kan wí wọ́n ti dàrú mọ́ra wọn lọ lẹ́ẹ̀kan náà kó tó wí tiẹ̀ gan tán wọ́n ti wí kíni wọ́n ti wẹ́lẹ̀ kejì àtẹ́lẹ̀ kẹta ṣùgbọ́n tó bá dá sí tàbọ́ bá ti níbi tí wọ́n ti fara balẹ̀ tí wọ́n bá ti máa ń kí sallallahu alaihi wasallam aláǹfààní láti